محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ألا فإن خير حديث كتاب الله وخير الهدي علي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته na amadu kọlọ sí ọ̀dọ̀ ọba subhanahu wa ta'ala àwọn ọba tí ó tún yọ̀ǹda fún wa láti bẹ̀rẹ̀ jẹ́sà wa ti ìrọ̀lẹ́ yìí ní ìbámu sí ìyẹnu tiẹ̀ náà ni ọba tí a dúpẹ́ fún àdètòrò àlékún kí a ti gẹ̀ fún anábíwá sallallahu alayhi wa sallam àwọn aráàlú àti àwọn sàhábà rẹ̀ gbẹ̀m tí ó bá pẹ̀sẹ̀ lójú pọ̀n àwọn tí ó fi dojú alqiyama kọ́lọ́ mọ́ṣálá ìka wa náà kó wọn. insha Allah ta'ala ilé náà ni ó máa jẹ́ iftitah لشرح كتاب العقيدة الوسطية لشيخ الإسلام ابن تيمية رحمه الله لتجمع عشر اعتماد عشر برالي بوبو بلو شرو فضلة الشيخ الوالد الدكتور صالح بن فوزان الفوزان حفظه الله ورعاه بابا ابن تيمية رحمه الله ترى متوقعين العقيدة الواسطية ونحن نعفى شيء بيجو láti ṣàlàyé àwọn ẹ̀kọ́ àti àwọn kókó eléyìí tí ó wà nínú tírà náà pẹ̀lú àlàyé àwọn àfáà tí wọ́n ti lọ nínú àwọn àfáà ṣáájú kọ́lọ́kọ́ bá níyọnu sí wọn. agbára lé ọ̀rọ̀ bàbá sheikh sọ́lá Fawzan púpọ̀ nínú àlàyé wọn limaza kí ló fà tó fi jẹ́ pé tírà sharhu sheikh sọ́lá Fawzan la fẹ́ gbára lé púpọ̀ máa pé máa wùjúdi àìmà síwá àdàṣe tọ́jú báwọn náà padà ṣe ṣẹ́rẹ́kù tíra àbẹ́ ibn Taymiyyah al-Aqeedah al-Wasitiyyah àwọn afá àwọn nítorí pé tíra Bashir Salah Fawzani yìí ó wà basit ó rọrùn púpọ̀ ó tọ́lẹ̀ bẹ̀rẹ̀ àìlú bákan náà wọ́n gbàgbé kalẹ̀ ní manhaj dirasi ojú manhaj tí wọ́n gbà tí a Bashir Salah Fawzani ṣẹ́gbà ṣe ṣẹ́rẹ́kù tíra àti tàbí ibn Taymiyyah rahmatullahi yìí mọ́níhàjù yẹn ó bá mọ́níhàjù jókòó ẹ̀kọ́ ló fi jẹ́ pé àtà mọ́mílákàtà Saudiya lẹ́nu tọ́mọ̀ sọ pé tíra àkírà wọ̀síyà sẹ́rù wò wò ní mọ́mílákàtà Saudiya gẹ̀ẹ́sì ti máa gbé lórí sẹ́rù ti Sheikh Salah Al-Fawzan bó ti jẹ́ pé arí nínú àwọn àfa amthalu Sheikh Salah Al-Uthaymin rahimahullah táwọn náà kọ sẹ́rù tíra kìtàbù al-Aqida al-Wasatiyya táwọn náà ṣàlàyé ẹ̀ púpọ̀ fún àwọn yẹn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì nínú àwọn àfáà tí wọ́n ti lọ abẹ́lẹ́ subhanahu wa ta'ala kò bá nàṣà lẹ́kùn yọ̀nà ẹ̀ fún wa. fọ́nrán tó ṣe sọ́ra Fawzan hafidhahullah àwọn sì wà àlàkọ́ ìdílé hayat ọlọ́n kára káwọn oṣù máa wà ní ayé ní Riyadh ní Mecca ní Mẹ́kàtò asọ̀ọ́díyà àbá sì wà mbẹ́ àbá jẹ́ ìkàdínà àwọn jẹ́ rìásà tí a máa lè lè lè lè lè lè lè lè lè lè lè lè lè bàbá ní adarí àgbà fún àkójọpọ̀ ìwádìí mẹ̀sìn àti fatuwa lẹ́nìí bá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ lákàtún sọ̀rọ̀ níyà yìí alhamdulillah ó sì ná sábà ìmúra mi lẹ́nìí ó ná sábà ìmúra ṣe sọ̀rọ̀ fọ̀ọ́sà so bí bàbá bá fẹ́ ṣe fatuwa so lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ṣe máa múra lélẹ̀ ètò tó lé lẹ́kùn náà ni wọ́n wọ àbá tí wọ́n wọlé ní eré sheikh salal fawzan wọn a máa lo ìgò lọ́pọ̀lọpọ̀ gbà wọn a máa lo awo sàmìtà pẹ̀lú awo awo nàfọrọ so wàá máa lo awo bàbá sì ní irun gbà tó funfun dáadáa tó bá àwọn hafidọkulọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá dẹ rí ọ̀rọ̀ wọn yóò jẹ ọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tí ó máa lọ sí inú ọkàn ọ̀rọ̀ tó ń dáni láti inú ọkàn lọ sínú ọkàn hata títọ́lú ilé mi bá rí ṣe kọlẹ̀ fọ̀zán subhanallah èyàn ò rí pé èyàn ò rí nóòrù yẹn tó dáni lára wọn. الله سبحانه وتعالى نسأل الله له حسن الختام طيب هذا الكتاب ترى العقيدة الوسطية يعني تعصب بابا ابن تيمية رحمه الله هو من هو المؤلف ابن تيمية ابن تيمية ابن تيمية من هو المؤلف من هو ابن تيمية رحمه الله تعددلون جاي ابن تيمية تبقى تواصل ويا بس ابن تيمية ويقام كم إنه حياته الإمام آية من آيات الله أحمد ابن عبد الحليم ابن عبد السلام ابن عبد الله ابن تيمية النميري الحراني ثم الدمشقي رحمة الله رحمة واسعة أما فاجأ قوة الله سبحانه وتعالى حديث هو يقول الله سبحانه وتعالى لا يجلس في هذا الدين قرصا ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣe sí ẹ̀ ní pé nínú ẹ̀sìn yìí ọlọ́run máa ń lo àwọn igi kan ní igi àlọ́yè ọlọ́run máa ń ṣe kéde ó máa ń lo àwọn igi kan yóò wá ṣe igi àlọ́yè ọlọ́jọ́ masala ìṣàwá náà ṣe igi àlọ́yè nínú ẹ̀sìn rẹ̀ nínú àwọn igi àlọ́yè tọ́lọ́run ọba lọ nínú ẹ̀sìn ó náà ní baba Ibn Taymiyyah wa ó fi jẹ́ pé ẹni tí ò rahmatulah ta'ala taba talibu la ilmi kan leni taba ni òun ọmọ tí ń jẹ́ ahmed mutemiya ó túmọ̀ sí pé ẹni yẹn bóyá kò ti bẹ̀rẹ̀ lé kéw tàbú ẹsẹ̀ bẹ̀rẹ̀ àwọn òrófò ìjàhíyà nínú ẹ̀kọ́ ẹ̀sìn hata indal mutẹ̀lẹ́yìn pé kan bẹ́ rahmatulah ta'ala àwọn afa ni hamad huwa ta ni afa yìí. ونراني نانع شيخ الإسلام وتقي الدين أبو العباس تقي الدين أبو العباس أحمد ابن عبد الحليم ابن عبد السلام تبدي ابن عبد الله ابن تيمية النميري ثم الحراري ثم الدمشقي رحمة الله رحمة واسعة هذا ابن تيمية ترى ابن تيمية ابن تيمية ابن تيمية ó kọ́ sheikh wẹ̀gẹ̀ ní Taqiyuddin Abul Abbas Ahmad ibn Abdul Halim ló fi dẹ́gbẹ́ àwọn afáàlà wọn sọ wọ́n ní Imam Ahmad ibn Taymiyyah rahmatulahu ta'ala ó mà sọ pé kí ló kọ́ sheikh islam gẹ́gẹ́ Ahmad ìmọ̀nà tí wọ́n á gbé Taqiyuddin bàbá tó bí sheikh ibn Taymiyyah rahmatulah Majduddin bàbá nínú shihabuddin abdulhalim ibn abdulsalam nínú kọ bàbá tó bí sheikh ibn taymiyyah rahimahullah nínú ìran àwọn bàbá ibn taymiyyah yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó bí bàbá bàbá ibn taymiyyah rahimahullah ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n fi ọkọ̀ wọn ti síbi ẹsẹ̀ bíi shihabuddin bíi sharafuddin.